the theatre icon in our midst who has spoken before me, uh, my brother Abdul Latif. Mo kí wọn púpọ̀ gbogbo wọn kú iṣẹ́ ládá ọlọ́wọ́ gbà lẹ́sìn bẹ́ẹ̀ kankan wa. I have been asked to come and share my thoughts with all of us as regards what is Ramadan expecting from all of us. Ẹ̀rí ibi tí a ti ń bọ̀ kó tó dè ní àwọn bàbá tí a bá ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ tí wọ́n ṣe ẹ̀sìn yìí wọ́n ti jẹ́ kí Islam kó rọrùn púpọ̀ fún wa abẹ́lọ́hún gbogbo wọn bẹ́ẹ̀ àwọn tó ti lọ́nu wọn ọlọ́run bá ṣe wọ́n lẹ́nu ìkẹ́ ẹ ṣàbí dáadáa o àwọn tó kù láyé nu wọn ọlọ́run jọ ọlọ́run bá ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ while I was growing nígbà tí mo kí ẹ lórí tí mo wà lọ́mọ kékeré in secondary school. the kind of Muslim student society of Nigeria that we had then. We had very many of them eminent people ti wọ́n ń fi ẹ̀sìn kọ́ wa dáadáa. Àdìsí Anábìwá Muhammad kan sallallahu alaihi wasallam you can ask Google. to náà àdìsí tó gbajúgbajà ni. Ó sọmaráìsì tí Ramadan tó wá ṣe nígbèsè ayé ẹnìkankan wa. Àdìsí yẹn làwọn baba wa so di kéwú. òun ni òun sọ di ló sọ di wákà tí wọ́n fi sọ wípé àkọ́kọ́ ramadana ìkẹyìn ìkẹni àrí ramadana àforíjì ni ìgbẹ̀yìn ramadana àṣẹrú dọmọ. That hadith is a popular hadith in one of the in the books of Sahih Buhari and Muslim that the first 10 days of Ramadan is why it should not surprise anybody that as at yesterday, as at Friday, when very many of us were expectantly waiting for the sighting of the moon of Ramadan, I was at MITV and conversing with a Muslimah. This Muslimah was, is not a Muslim cleric, kì í ṣùgbọ́n torí pé àgbọ́yé ẹ̀ púpọ̀ ṣe pẹ̀lú àbẹ̀rẹ̀ Ramadan ṣùgbọ́n torí pé àdìsí yẹn sọ yí pé tí Ramadan bá ti dé ìkẹ́ àti ìkẹ́ Ọlọ́run the Allah will open the doors of all mercy all the doors leading to paradise will be opened and the doors of hellfire will be shut down ẹ̀yin náà yẹ sílẹ̀ ládùúgbò yín èmi náà experience ẹ̀ eré la pé atẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí kú díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ nígbà tó yá òjò yẹn rọ̀ ibi tí èmi wà ó rọ̀ dáadáa àwọn ipò mi rọ̀ díẹ̀ díẹ̀ eléyìí fi hàn wípé àṣẹ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam wà mọ́ni yàrá tí kò ánìlà àwà ẹni tí kì í sọ wákàtí tó máa ń dá to tell you the essence of Ramadan òun ni wípé bàbá wa Abdulwahab Fálọ́wọ̀ àwọn ni wọ́n máa ń dá Abdulwasi sọ Sadiq tó wà ń bí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a jẹ́ irọ́ bẹ́ẹ̀ táwa ń tẹ̀lé wọn inú wákàtí wọn máa ń dá ni wípé wọn ní Ramadan yìí o ọ̀rọ̀ yẹn ọ̀ma ni. a tún sọ pé nínú Ramadan ẹ̀tẹ́ ti yẹ gbọ́ ẹ má ṣe jẹjẹkú jẹ o Ọlọ́run ò fẹ́ ẹ má ṣe mùmúkúmù o Ọlọ́run ò fẹ́ ẹ má ṣe rìnrìn kúrin Ọlọ́run ò fẹ́ ẹ má ṣe wòwó kú wo Ọlọ́run ò fẹ́ ẹ má ṣe wùwà kú wà iṣẹ́ èṣù ni. ẹ má ṣe òwúwa kú. ó sọ pé tí Ramadan bá lọ ẹ̀jẹ̀ tí ẹ gbọ́. ẹ gbọ́. gbogbo ohun tí a fi sílẹ̀ fòdíńdì oṣù kan. Allah. ẹ má ṣe padà síbẹ̀. èyí ó gbọ́dọ̀ rí and that is why I'm employing every ẹ má ra aláre ìṣẹ́jú àáyá bó ti kókéré Ramadan nítorí ìkẹ́ àti ìkẹ́ tó máa ń ta yìí tó sọ̀kà lórí ayé yìí àwọn tí ò ní gbààwẹ̀ ó ń sọ wípé àwọn tó yẹ pé ara wọn ò bá le ara àwọn tó bá yẹ pé wọ́n wà nírìn àjò ó ní kí ni òkọ́ fà wẹ́lẹ̀ ẹ wá gbọ́dọ̀ lọ́n fi parí ẹ̀ ó ní wa an tasumu khairun lakum in kuntum ta'lamun ó ní àsìkò tẹ ẹ bá lè mú mọ́ra ìdí ń ṣe yín yẹn tẹ ẹ bá wá fi gbá àwẹ̀ òun ló máa ń dáa jù fún yín o tó ẹgbẹ́ ẹ mọ̀ ni alágbèwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí yàn bá gba tí yàn bá fi àwẹ̀ ramadan ọjọ́ kan lẹ̀ tí ò gbà tí ò sì nídìí tí ò fi gbà á tó bá ti gbogbo gbèsè ayé gbogbo ọjọ́ ayé tó bá ti forgiveness tí ò níye àdéhùn mẹ́ta kan wà. The reason why where you are where you are today, the reason why you are perhaps unemployed, the reason why you are still struggling with childbirth, people are now sinning with impunity. ṣàpẹ́ tí ẹ̀jẹ̀ tó ti ṣẹ̀ láti last year tí ọdún yìí ọlọ́run máa parẹ́ ebi kọ́ mo sọ You can even ask Google. You know, all of you are you are working with him. That professor that is that is not báyìí. Gúfúrú aláwùmá tàbájáma mẹ́ńsàmìdè. Gbogbo ẹni tó Ramadan pẹ̀lú ìgbàgbọ́ àti ìrètí wípé Ọlọ́run yìí Ọlọ́run yóò sọ̀rọ̀ lẹ́sàn-án. Ó ní gúfúrú aláwùmá tàbájáma mẹ́ńsàmìdè. Ìsáàbàyì gbogbo ẹnikẹ́ni o tó bá ṣe kí ni tó bá dìde nínú òru èyí òru tó jẹ́ nínú òru Ramadan gọ́ọ̀mọ̀ lẹ́yìn Lailatul Qadr òru abiyì tó wà nínú Ramadan yìí ẹni tó bá lè jí ní òru yẹn o tó ṣalábàpàdé pẹ̀lú Ọlọ́run tó wá ń jìrẹ́ bẹ̀ ìmọ̀ọ̀nà lẹ́ni tó nígbàgbọ́ nínú Ọlọ́run yìí wọ ìdìsáàbà tó sì ń retí pé Ọlọ́run yóò sọ pé fóun tí lóun fẹ́ ṣe lòun ó padà ṣe ó ní kúfúrú aláwo máa ń tẹ́tọ̀ gẹ́mà méjì sàlùdé ọlọ́run ó forí gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ jì alọ́ṣẹ́ ń pẹ́ ṣùgbọ́n tó o bá mọ̀ bẹ́ẹ̀ mi ti ṣe gbà yí pé ẹlẹ́ṣẹ̀ lèmi pé inú ẹ̀ṣẹ̀ ni mo ti ń jẹ wàá gbà dáadáa kò ní ìpọ̀jù ẹ̀yin náà lọ́wọ́ percentage ẹ̀ nínú three hundred and sixty five days days of that particular year ló jẹ́ pé bonanza yìí inú Islam nìkan ló wà ẹlẹ́ẹ̀kejì ó wà nínú Ramadan orí twenty minutes ni wọ́n fún mi òun ni pé what I call multiplication of rewards lájà tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí n fún yín ní ọkẹ́ sà ẹ jẹ́ kí n fún yín ní àkàwé àkàwé yẹn ni wípé nínú Islam ẹni tó sọ pé máa ń já àbí àsánátì fọláhù aṣírò àmùsáàlìyá seventy ṣùgbọ́n ní Ramadan kò ṣe kò lódiwọ̀n. ẹ̀ka yìí péye kí ni o ó yan sàká lọ́dún jẹ́ pẹ̀lú pé ó gba àwọn olówó àwọn tọ́lọ́ Ramadan ẹ̀sùn ẹ̀kúnrẹ́rẹ́ lọ́lọ́run fi sọ yí pé ẹ̀rí àwẹ̀ tá ń sọ yẹn líì ẹ̀fẹ́ sọ ẹ̀sọ́ fún wọn. ní mo jẹ́ pé àpẹ́ jákàtà yẹn dáadáa ẹlẹ́ẹ̀kẹta àánú ó máa ń kálé ó máa ń kápò nínú oṣù yìí nìkan ni ìdùnnú ẹ̀ ìdùnnú méjì ni and it's an unlimited joy Only ní ìdùnnú àkọ́kọ́ òun ní ìdùnnú nígbà tó ilẹ̀ yà á súlé àtàtúndé lè if you have ever been hungry in your life you will not sọ̀kalẹ̀ sí ààrẹ which is a joy that is indescribable ó ní ìdùnnú ẹlẹ́ẹ̀kejì òun ní ìjọba ìjọba sàlàlà wa sọ pé níjọ́ ọ̀gbẹ́jà kìyàmọ̀ tọ́lọ́mú bá ti dé ẹjọ́ tán ó láwọn tó gbà àwẹ̀ there is a special gate in paradise àwọn nìkan ni ó gbàbẹ̀ wọlé bábùrù rọ̀yà kí ni o ó máa kó ó máa sọ ìjọba ọmọ àlùjẹ́ náà ni ó máa sọ ìjọba àlùjẹ́ náà gbogbo tí ó sọ pé anáduwa Muhammad níjọ́ kan níjọ́ Jímọ̀ ni ó fẹ́ bu mímbà ó ti gbóyún mímbà yìí anáduwa ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta àwọn sàábà ń wò pé ó ṣe àmì wọn àwọn àmì àmì àmì lẹ́ẹ̀mẹ́ta yìí wọ́n wá gbà tí wọ́n á kírun tán àwọn owó bọ̀dà àtàwọn sàábà lọ bá yí pé láì jìbìrì òun ló dé wá bá mi ó wá ṣe àdúrà mẹ́ta kan àdúrà yẹn ni mò ń ṣàmì sí ṣùgbọ́n àdúrà yẹn àdúrà ni ṣùgbọ́n èpè ni ó là bá òun náà bá Ramadan láyé kò wá rí àforíjì Ọlọ́run alọ́dún lọ́kọ́ ń ṣe àmì sí bẹ́ẹ̀ tí Ramadan bá láyé o òun bàbá ti ń gbà yìí àmì náà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ti ṣàdúrà yìí pé ọlọ́run pé pé jìnnà sí ìrùkẹ́ rẹ pé wọ́n lúná ẹni tí òbí ẹ bá bẹ́ẹ̀ kò kí èèyàn ni ọlọ́run pé jìnnà sí ìkẹ́ rẹ kó pé sínú ná àlọ́ ti ṣe ọlọ́run pé ń tọ́jú jìnnà sí ìkẹ́ rẹ ẹni tó dá gbogbo tí wọ́n dárúkọ rẹ̀ àdánù Muhammad. We must not trivialize even a second in Ramadan. Every second of it matters eyín tí àtẹ̀lé ṣe gbogbo ẹ̀ làwọn. Your Islam has a big question mark. Just as much as you browse, you seek for information. This is the month in which you romance the Quran day and night. It is not excusable. Ó wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Ẹ máa kà á, ẹ máa gé e. Ara ẹ̀ ni wípé lákòótán kí tó tọ̀ microphone òun ni wípé mo fẹ́ pàkíyèsí wa sí nínú nǹkan tá a gbọ́dọ̀ fi ramadan ṣe ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa tá a gbọ́dọ̀ jẹ́ kó wò ká ẹ̀sẹ̀ǹdẹ̀ bí ramadan òun ni pé àánú tá a máa ń ṣe ní ramadan ọ̀gbìn ó ń pa àwọn èèyàn bí wà ń ta ìyà wà ń ta fìtínà wà ń ta àwọn Yorùbá wọ́n mọ̀ pé oúnjẹ òkúkúdù ni lọ́bi sọ yìí pé tí kíni kọ́ bá kúrò nínú ìṣẹ́ kí ló pé wọ́n ní tí lóúnjẹ bá kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ kù ṣe ìwọ ìyá tó wà níbí ẹ̀yin bàbá mi mo fẹ́ bẹ̀ yìí ẹ jẹ́ ká máa bọ́ àwọn èèyàn it would make it a culture to be feeding people the issue that health of human beings is now becoming cheaper than health of cow orí èèyàn ó ti ṣe kí ni o ó ti bùjọ orí màálù lọ o. Some people are now being induced into crime just for reasons of the fact I want to give you ten thousand naira. Bọ́lá ọ̀gbẹ́rẹ́ èèyàn wá ten thousand naira. And that is why we must let me run this by say by telling you. Ayé àti Mọ̀bẹ́kà yẹ̀yìn náà lọ kà ń lé. Síwájú ìbálàjì ni bẹ́ẹ̀ bá gùn tán gbogbo ilẹ̀kùn aburú lọ́wọ́ máa ń tì fún yàn gbogbo tó tẹ̀lé ilẹ̀kùn aburú ó máa ń tì bó bá sàṣì ẹ kò ní ràn ẹ́ sọ pé èmi mùsùlùmí adébáyọ̀ sọ bẹ́ẹ̀ mo ní tí wọ́n bá ti sàṣì ẹ lórí oṣooṣọ́ kọ́ kò ní ràn mo wá sọ yín pé àyọ̀ ọ̀gá ọ̀gá agula yẹn bí ọba ti débẹ̀ gbogbo ilẹ̀kùn oríire ọlọ́mà ń bá bẹ̀rẹ̀ sí káàrẹ̀ tó kì í gbàdúrà àìṣàdúrà yẹn àdúrà máa gbà àyà Qur'an lè o ọlọ́run sọ ní suratul Balad ó ní wàlá àkìtá àmàlà àkọ́bà ó lẹ́yìn èyí dáhùn ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lẹ́yìn tiẹ̀ àtẹ̀yìntẹ̀ ń bọ̀ ó lẹ́ ẹ̀fẹ́ gun òkè àgùnlà ọlọ́run ní tí ọmọ bẹ́ẹ̀ gùn fáfùrù rọ́kọ̀bà àkọ́kọ́ ni wípé ẹ̀yin tẹ́ gbogbo aládé o go and adopt a child. am talking of even mentorship. There are boys on the streets who just require guidance from some of us. Don't frown your face when you say they see them. Don't frown your face. Meet them with smiling face. They want to listen to you. They want encouragement. Talk to them. Mentor somebody. If you're able to take somebody away, ọlọ́run bá kù rọ́kọ̀bà ọmọ tí òun kò lè dẹ̀ lọ́sọ́dẹ̀ yẹn o ẹni tí ò wá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ wípé how is the almond bí yaomi sí mọ̀sígábà ẹ wò ẹ lọ máa bọ́ àwọn èèyàn ẹ lọ máa fọ́ àwọn èèyàn lóúnjẹ sàrà sàrà ibi sàrà lọ ti bí àwa ajẹ sàrà dàgbà ni wọ́n tó wọ́n lórí ásìkì èèyàn ni kò yẹ káwa sí lásìkì mọ́ ó lè ajẹ sàrà láyé ọlọ́run sọ fáwọn èèyàn pé ẹ máa bọ́ àwọn ẹ máa fáwọn èèyàn lóúnjẹ lórí lọ́jọ́ èrí bá ń pa wọ́n ayé ògbà mi ni ìdí mẹ́jọ lọ́lọ́run ti dárúkọ oúnjẹ nínú Al-Qur'an mo máa lájọ fún sí ìdí mẹ́jọ ẹ jẹ́ kí dárúkọ méjì. Fíjì àti tọ́ọ̀mù mi sí i. Nígbà tó lọ́run fẹ́ ọlọ́run sọ̀rọ̀ àwọn ọ̀kan nínú Al-Qur'an ó ní pé wọ́n ní àbúrà ó fẹ́ dárúkọ àwọn tó yẹ pé wọ́n dáa jù ní àwọn mùsùlùmí ó láwọn fẹ́ pé wàjùdì ìmúnà aláhùnbìyí mìsìgínà wẹ́yẹ̀ tí mọ́ ẹgbẹ́ ọlọ́run ọba tó Allahu Akbar. So let the microphone go straight to the chairman, the moderator of the occasion. Mr. Moderator, sir. Thank you very much for that. Uh